kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà yorùbá mo kí wa ní ìjẹ́ ọkùnrin mo kí wa ní ìjẹ́ obìnrin bẹ́ẹ̀ mo sì kí wa ní ìjẹ́ ọmọdé àtàgbàlagbà káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ torí pé èmi nígbàgbọ́ pé kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ni wọ́n ti ń wo ìkànnì yìí ìkànnì alálùbáríkà ìkànnì tó ń léwájú táwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń sáré tẹ̀lé lẹ́yìn tó sì jẹ́ pé wọn ò lè bá ọlọ́run ọba náà ló ó rí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn torí pé tó bá rí pé èèyàn ni béèyàn bá ṣe nǹkan tó bá dùn ẹni tó ṣeré fún èèyàn ó lè ní mi ì fún ọmọ bá ń mi ṣùgbọ́n lọ́wọ́ ọba yìí kì í sọ ọba sórí fún ni kó tún wá lọ́sọ̀ọ́ tì ẹ ọba sórí má ṣèrègún ní ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba wàá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí yín ò ní di o ẹ ẹ ní fi ọwọ́ yín ẹ ní fi gbé òkú ọmọ sí lágbára ọlọ́wọ́n ọba o ẹ ibi ò ní ṣe yín bẹ́ẹ̀ ṣé wò mí ẹ máa bá mi ṣíà rẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa ṣíà rẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n àdúrà gbà olúwa tóyìn bàbágboyà lórúkọ mi lágbára ọlọ́run ọba àá jèrè àwọn ọmọ wa o àá àwọn ọmọ wa a ní fojú sunkún àwọn ọmọ wa lágbára ọlọ́run ọba o ọmọ ẹni lọ́la ẹni èmi á jèrè ọmọ mi o ee èmi á jèrè ọmọ mi o wa ẹni ṣẹ̀gùn sí ni gbádùn ọbẹ̀ ẹni ṣẹ̀gùn sí ni gbádùn ọbẹ̀ èmi á ọmọ mi o lágbára ọlọ́run gbogbo àlá ọmọ wa lágbára ọlọ́run a ní fojú sún àwọn ọmọ wa wọn ò sì ní fi ọmọ wa wọn ò ní fi dà wá láàmú ẹ sàmí kẹ gbé tó àdúrà mi bẹ́ẹ̀ ṣé wò mí ẹ dákun ẹ má bá mi ṣí àrẹ ẹ dákun ẹ má bá mi ṣí àrẹ bákan náà kí n tó bẹ̀rẹ̀ ètò èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá kọ́kọ́ dírọ́pù nọ́mbà rẹ̀ èèyàn márùn-ún tó bá kọ́kọ́ dírọ́pù nọ́mbà rẹ̀ màá fi àtẹ̀jíṣẹ́ sọ́ọ́sẹ́ nìyẹn lórí whatsapp àá bá yín ṣe jíngù níwọ̀nba àá fi polówó ọjà yín èyí tó nílò láti ṣe náà ni pé ẹ̀yin ẹ dírọ́pù nọ́mbà yín tẹ́ bá ti dírọ́pù nọ́mbà yín èmi ó mẹ́sẹ̀gì yín tí n bá ti wá mẹ́sẹ̀gì yín orúkọ iléeṣẹ́ yín nọ́mbà yín àdírẹ́sì iléeṣẹ́ yín àwọn nǹkan tẹ́ ń tà ẹ̀ ṣàlàyé fún wa a bá yín ṣe jíǹkù a bá yín polo rẹ̀ lórí ìkànnì yìí tí Ẹ̀yà Yorùbá ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá ẹ bẹ́ẹ̀ ṣé wọ́n máa bá wa ṣí àrẹ̀ lágbára Ọlọ́run nǹkan ò ní sẹ̀míyìn àdúrà gbọ̀lù àtúnyìn bàbá gbòyà lórúkọ mi èmi lọ́mọ níyẹ̀rú ọ̀kìn ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọmọ abísùjọ́kọ̀ ìjà kátàkìtì lóru tọfàtọfà ìjàkánìjàkàn tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí wọ́n lọ sojú ta ni ó sojú odò ó sojú koro nínú oko ìrómò orí mi ẹ wo mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ síkà ní ẹ̀yà Yorùbá ẹ̀yà Yorùbá ẹ̀yà Yorùbá ibi tí wọ́n ti ń pọ́n àṣà àtìṣẹ́lẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n ti ń pọ́n lé ní ìkànnì yìí ẹ lágbára Ọlọ́run àṣà Yorùbá kò ní tọwọ́ tèmi panu ìwọ náà sọ pé kò ní tọwọ́ tiẹ̀ panu ẹ lágbára Ọlọ́run kò ní panu kí ni tá a fẹ́ bára wa sọ ó ní ìtọ́jú ọmọ tàbí ká pè ní ojúṣe òbí lórí ọmọ tó jẹ́ báwọn ìtọ́jú ọmọ tàbí ojúṣe òbí lórí ọmọ ó nìkan tá a fẹ́ jíròrò lé lórí. àkọ́kọ́ bẹ́ẹ̀ torí ìfẹ́jẹ́ ká gbára lákòókò tó rà àròjọ mùsùlùkùn ká sì pè pàápàá lágbára ọlọ́run ọlọ́run ó jìyà jèrè àwọn ọmọ wa o wọn ò sì ní fi ọmọ wa wọn ò ní fi dà wá láàmú ẹ sàmí kẹ gbé tó àdúrà mi. àkọ́kọ́ bẹ́ẹ̀ onígbẹ́ta àbá bímọ sáyé kì í ṣe báwa la lọ́mọ o ọlọ́run ọba ló lọ́mọ torí pé ọlọ́run kàn lo àwa òbí ní sábàbí bóyá o gba inú ìyá ìjáde gbogbo àwọn mọ̀lẹ́bí báyìí gbabẹ̀ wá sílé ayé iná ọlọ́run lo àwa òbí ní sábàbí fáwọn ọmọ tá a bá ti wá bímọ sórílẹ̀ àlàyé in tó kọ́kọ́ ṣe kókó tó ṣe pàtàkì jù kò ní pé ká kọ́kọ́ fi ìlànà ọlọ́run ká kọ́kọ́ fi kọ́ àwọn ọmọ wa ìlànà ọlọ́run ká kọ́kọ́ fi kọ́ àwọn ọmọ wa ìyẹn gẹ́gẹ́ ṣe kókó ọmọ tá a bá fi ìlànà ọlọ́run tá a bá fi kọ́ òní ò ní tẹ́lọ́rùn lórí gbogbo tó bá rí òní ò ní wò pé kóun bá tọmọlàkejì jẹ́ kóun fi jẹ́ èèyàn ó ní òní padà kó àwọn òbí síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó ní òpadà láàánú àwọn òbí látàrí pé a ti fi ìlànà ọlọ́run a ti fi kọ́ torí pé inú ìlànà ọlọ́run nínú bíbélì ni inú kùránì ni inú ẹsẹ̀ ẹ̀fà ni àwọn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ́ ọmọ lórí pé béèyàn ṣe ń kẹ́ òbí rẹ̀ torí pé bọ́mọ ó bá wọnú ọgbà àdìjẹ́ náà tí àwa mùsùlùmí ọmọ gbọ́dọ̀ tọ́jú àwọn òbí rẹ̀ torí pé àti wàdìjẹ́ náà ọmọ ìgbésẹ̀ àwọn òbí rẹ̀ ló wà àti wàdìjẹ́ náà ọmọ náà wà nù bíbélì láti wọnú paradise láti wọnú paradise ni ó wà nù bíbélì náà láti jẹ́ pé ọmọ tí ó bá wà paradise náà ó gbúdọ̀ ṣe kíni ó gbúdọ̀ kẹ́ àwọn òbí rẹ̀ ọmọ tí ó bá wọ ọgbà ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ báwọn oníṣẹ̀ṣídẹ̀ máa ń pè ọgbà rẹ̀ àbí kankan náà pè àwọn náà ní ìgbàgbọ́ pé paradise ń bẹ ṣùgbọ́n ní táwọn ń pè ọmọ tí ó bá lọ sí tí ó bá ṣe kíni tí ó bá rí inú ọgbà ọ̀rẹ́ rẹ̀ náà wọ̀ ó gbúdọ̀ ṣètọ́jú àwọn òbí rẹ̀ ṣùgbọ́n ọmọ tá a bá fi ẹ̀sìn ọlọ́run tá tọ́ lọ́nà ọlọ́run irú ọmọ bẹ́ẹ̀ kò ní mọ tó da yàtọ̀ sí ti ò da ọmọ tá bá kọ́kọ́ bí tá bá fi ẹ̀sìn ọlọ́run tá bá fi kọ́ bóyá mùsùlùmí ni wá ní o bóyá kírísítẹ́nì ni wá ní o bóyá oníṣẹ̀ṣe ni wá ní o ihun tó kọ́kọ́ ṣe kókó o ní pé ká kọ́kọ́ fi ẹ̀sìn ọlọ́run ká kọ́kọ́ fi kọ́ àwọn ọmọ wa ká jẹ́ kó yé wọn pé àwa tá a jẹ́ òbí wọn gan àwa gan rèé a kàn jẹ́ fún tọ́ lásán ni ìlàjà lórí yín ọlọ́run bá kó dá ọlọ́run bá tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá gbogbo tí ń bẹ nú ayé ó dá wa nú ayé ìgbé ká lè jọ́sìn fóun kí a lè ṣe dáadáa sọmọlàkejì tá a bá ti fi ìlànà ọlọ́run tá a bá ti fi kọ́ ọmọ wa àwa góójèrè rẹ̀ òun kó sì jèrè ara rẹ̀ ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ wa kí wọ́n jèrè ara wọn káà náà sì jèrè wọn lágbára ọlọ́run ẹlẹ́kejì kò ní pé ká fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ibi tí ẹ̀kọ́ ti ń bẹ̀rẹ̀ ó ní ìkíni àti ilé lẹ́kọ̀ọ́ ti ń bẹ̀rẹ̀ ọmọ tó o bí tó jí láàárọ̀ tí o mọ̀ pé ẹ káàárọ̀ dádì mi ẹ káàárọ̀ mọ́mì mi àǹtí mi ẹ káàárọ̀ bùrọ́dà mi ẹ káàárọ̀ tí o mọ̀ aráalé ẹ mọ̀ káàárọ̀ tí o mọ̀ ọ́ wí báwo lo ṣe rò pé irú ọmọ bẹ́ẹ̀ rè báwo lo ṣe mọ̀ pé yóò ṣe wùwá ta ìwọ tó o bá kọ́ ọmọ rẹ nílé wọ́n nílé latin kẹsàn-án ròde ọmọ tó o bá kọ́ nílé yóò lè buyì ti kọ́ ọmọ yìí ta ìní pé a gbọ́dọ̀ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ jèrè wọn ara àwọn ojúṣe òbí nìyẹn ara àwọn ojúṣe òbí a gbọ́dọ̀ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òwe ni ẹ̀kọ́ kéwú ni ẹ̀kọ́ bíbélì ni ẹ̀kọ́ ara ẹ̀ náà la sọ pé kọ́ wọn nílànà ọmọ tó o fi sí ọwọ́ fún irú ọmọ bẹ́ẹ̀ rèé yóò padà dojú ti ọkàn nígbẹ̀yìn ni ṣùgbọ́n ọmọ tó o bá kọ́ ní bóyá sí ọwọ́ ló kọ́ ni o bóyá bá ṣe kíyàn ni o tó o sàkọ́ lẹ́kọ̀ọ́ tó rọ́mọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ torí pé ẹ̀yin òbí rẹ̀ ẹ ti délé ayé sí ẹ ti mọ ọ̀tún tó ṣe sósì ẹ ti mọ tó tọ́ àti tí ò tọ́ àwọn nǹkan tẹ́yìn náà ti wá mọ̀ yẹn tẹ́ ti mọ̀ ní tó tọ́ àti tó tọ́ yẹn ẹ wá máa fi kọ́ àwọn ọmọ ìyẹn ni wọ́n ń pè lẹ́kọ̀ọ́ béèyàn bá fi kọ́ àwọn ọmọ téèyàn sọ ìrírí fún wọn nípa nǹkan táwa náà ti mọ̀ bóyá tàn tí wọ́n pa fún wa ni bóyá tá a gan ti fojú gan nílẹ̀ nùgbà tá a délé ayé ni tá a bá sọ fún àwọn akẹ́yà èyí máa ṣe nǹkan báyìí tó bá jalè nǹkan báyìí máa ló ṣẹlẹ̀ sí lágbájágbà kan nǹkan báyìí máa ló ṣẹlẹ̀ sí tàmọ́dó bẹ́ẹ̀ bá ṣe sìnà bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ bá ba tọmọ lọ́mọ jẹ́ téèyàn ti kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn ọmọ náà ó gbádùn ara wọn àwa náà ó sì gbádùn wọn kọ́lọ̀ dákun kó má fi ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kó má fi dà wá láàmú bákan náà ara àwọn a pè wọn láti ṣàkíyèsí wọ́n ní ọmọ àrí ọ̀sàgbàfọ̀ ó ń ká sọ wálé orójú olè ó mú ọmọ tó o bá ti rí pé kò níṣẹ́ gidi kan lọ́wọ́ tí ò níṣẹ́ gidi lọ́wọ́ tó wá rí pé fóònù ti ń bẹ lọ́wọ́ rẹ̀ gan pàǹpà ní fóònù ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tètè bèrè pé níbo ló ti rí fóònù tó ń lò ẹ bèrè lọ́wọ́ rẹ̀ pé bo gangan ló ti rí fóònù tó ń lò sódà tẹ ẹ gbúdọ̀ bèrè lọ́wọ́ rẹ̀ ẹ gbúdọ̀ torí pé ọmọ ń fún yín ní nǹkan kẹ wá torí ẹ kẹ wá rí òdodo ńlẹ̀ kẹ má lè sòdodo mọ́ kẹwàá dẹ̀ntàn ni ó ti jẹ dòdò kò lè sòdodo mọ́ ọmọ lọ́mọ mọ̀ jẹ́ lábẹ́ òbí rẹ̀ ọmọ ìlọmọ mọ̀ jẹ́ lábẹ́ òbí rẹ̀ torí pé kí wọ́n tó kéèyàn tó bí ọmọ sáyé ilẹ̀ èèyàn ti ń jẹun ilẹ̀ èèyàn ti ń jẹ èèyàn ilẹ̀ èèyàn ti ń wọṣọ ẹ mọ̀ wá jẹ́ àtorí pé àti wá di pé àwọn ọmọ wa ti dàgbà ẹ àwa náà wá rè àwa ṣe àkíyèsí àwọn ọmọ mọ́ torí pé ọmọ tó jẹ́ pé ti ń fún ọ ní nǹkan kan bóyá ń fún ọ ní two thousand naira pàápàá jùlọ ẹ̀yin obìnrin ni kìíní kọ́mọ̀ sí jù ẹ rí i pé àwọn bàbá wa wọ́n máa ń sọ wípé ọmọ tó bá dáa ti bàbá ni èyí tó bá kù díẹ̀ káàtó tẹ̀yìn obìnrin ni bó ṣe rí nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin rèé ńlá ti jáde lọ láti wá jíjẹ mímu lọ fẹ́ yin ìyá láti wá bá ṣe kéta fún yín ilé tẹ́ máa gbé aṣọ tẹ́ máa wọ̀ oúnjẹ tẹ́ máa jẹ ojúṣe ìyá ni láti jòkó láti mójútó ọmọ ẹ̀ láti mọ bí ọmọ ṣe rìn torí pé ẹ̀yin obìnrin lẹ kọ́kọ́ máa ń mọ ọkọ ọmọ lẹ́ẹ̀tún máa lé ọmọ ẹ̀yin lẹ́ẹ̀ mọ ọmọ tó jẹ́ pé ìwà tó máa ń wù a ti rí àwọn òbí tó jẹ́ pé bàbá sọ pé mi ì tí ì fẹ́ jẹ́ kó o máa lo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ìyá sì sọ fọmọ pé wo má dábàá bẹ́ẹ̀ ló jàre má dá lò má dábàá bẹ́ẹ̀ mo kí bàbá wa kéjì musa mo kí bàbá ẹ dákun ìkó oníṣẹ́ ẹ má bá a ṣíà rẹ̀ ẹ má bá a ṣíà ẹ bá a drop yín tó ayé pé bá ní ṣe ọwọ́ kẹtẹ bá ń ṣe ká bá yín polówó ọjà yín lọ́fẹ̀ẹ́ lórí ìkànnì yàrá bá yín ṣe jíngù níwọ̀nba lórí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ drop nọ́mbà yín àti gbogbo ẹ̀yin tẹ̀ wò mí. sotie bàbá ìyá yẹn wá sọ fún ọmọ rẹ pé má dada díẹ̀ ló ń jàre wàhálà rẹ ti pọ̀ jù ẹ àìmọye ẹgbẹ́ rẹ lágbẹjà ní ti lo fóònù yẹn ẹ kìnnìkan tó bá mọ pé láti ra fóònù fẹ kìnnìkìnnì ìyá sì yóò sọ fún ọmọ pé táìmù báyìí ni ọmọ lo fóònù tí o bá ti gbé bàbá rẹ bá ti ń bọ̀ kó o mú kó o lẹ o kó o mọ fi pamọ́ ọmọ náà wá fi fóònù sábẹ́ pílò bàbá wa dé lọ́jọ́ kan ni bàbá wa rí ibi tí ọmọ fi fóònù pamọ́ sí ẹ̀yin náà wò séèyàn tún ayé ọmọ ṣe ni àbí èèyàn ba ayé ọmọ jẹ́ bẹ́ẹ̀ náà láti rí ìyá tó já kó sì ra fóònù fún ọmọ rẹ̀ láti máa fi ṣe yahoo láti rí ìyá tó ra fóònù fún ọmọ rẹ̀ láti máa fi ṣe yahoo ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ẹjọ́ òun ò ní wípé tí ọmọ bá di pé bẹ́yẹ́ nìyẹn nìkan bá ń jalè ongo nílé sọ pé òun jalè ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn gan ti ń gbé lẹ́jú pé ah i'm a criminal i'm a armed robber ẹ mọ̀ kó lè lo lè ń jẹ́ ó lé tí wọ́n yé àwọn tó gbé wa wọ́n tó gbé wa dimension mi ni so tí àwọ̀ òbí àgùdọ̀ máa ṣàkíyèsí ọmọ tẹ́ ẹ bá ti rí pé ìrìnsí rẹ ti yàtọ̀ ẹ jẹ́ ká pè ṣàkíyèsí kí ni tó ń ṣẹlẹ̀ mo notice ẹ ti délé ayé ti pẹ́ náà ẹ ti délé ayé sin ọmọ náà ẹ̀yin lẹ́ẹ̀ mọ ìrìn ọmọ bí àpẹẹrẹ ọmọ tó jẹ́ pé wọ́n lé bí aago mẹ́jọ tẹ́lẹ̀ ẹ ti rí tó bá ti ní boyfriend ẹ ti rí pé ìsọ̀rọ̀ sí ni ó ti yàtọ̀ ìrìnsẹ̀ rẹ̀ yóò ti yàtọ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin tẹ́ ẹ bá ti nọ́tìsì àwọn àrìn ọmọ yín torí ẹ̀yìn ti dé láyé tìgbà yín gá ti ṣerú ẹ̀ sẹ́yìn ẹ wá pépé à jẹ́jẹ́ láyé ayé ò rí báyìí kíní kan ẹ já máa bá ọmọ asọ̀rọ̀ ká máa ṣàkíyèsí kákan máa jẹ́ òbí lásán pé wo bá ṣe wúyẹ sáyé yín jàre èmi náà ti bá tèmi débi kan ẹ má jẹ́ àgbìyànjú yà torí pé ẹkún ọjà alẹ́ lèèyàn fi ń ṣeré torí pé èrè òbí o bá ṣe wàhálà lórí ọmọ láàárọ̀ lọ́sàn-án tó bá di lọ́jọ́ alẹ́ tó o lè ṣe kankan mọ́ kó o jòkó kó o fẹ̀yìntì báyìí kó o máa jẹun ọmọ ni kó tó wá di ní ọjọ́ alẹ́ tó yẹ kéèyàn máa jèrè ọmọ kéèyàn tó wá máa fòró kéèyàn máa dààmú kiri kò ní jẹ́ ìpín mi àti yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣé wò kàn ní ẹ̀yà Yorùbá ẹ máa bá wa ṣíà rẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa ṣíà rẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n ẹlẹ́kẹ̀rin tó ṣe kókó nínú ayé ọmọ gẹ́gẹ́ bí ojúṣe àwọn òbí lórí ọmọ ó ní àdúrà mo sọ níkànnìkan lánàá mo ní àdúrà tẹ́rí yẹn ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ òbí òun ló ti fi ẹnu burúkú èèpè ó ti fi ba yí ara ẹ̀ jẹ́ tó jẹ́ pé òun gan padà wá ń jẹ̀yà tí wọ́n ń fòrò kí lọ́jọ́ alẹ́ no matter what your children did do to you don't raise a curse on them gbogbo tó lè wù pé ọmọ ṣe fún yín ẹ má jìyà ṣépè fún un gbà ọmọ dààmú rẹ bó ṣe ń dààmú mi yìí o ní rí dùnú kíní kan ẹ má jìyà sọdún ẹ fáwọn ọmọ torí pé èpè tètè máa ń jà ju àdúrà lọ o èpè í tètè máa ṣiṣẹ́ ju àdúrà lọ ẹ má jẹ́ ká máa fi èpè báwọn ọmọ wa sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀kan fún yín àáfàá kan náà sọ fún mi aláǹlọ lọ́jọ́ kan wọn láwọn wá rí ìyá kan ìyá yẹn ó dàgbé bí ọmọ rẹ̀ àkàrà ní dín ó wá bí ọmọ rẹ̀ níṣẹ́ pé kó mọ̀ kan wá nulẹ̀ ọmọ yìí wá dá lóhùn bó ṣe ní ìwọ ọmọ ìwọ ọmọ ẹ ó sì fẹ́ sóríire ní tó sọ fún mi ẹni ìwọ ọmọ ẹ ó sì fẹ́ sóríire wọn ní ìyá kankan lọ lẹ́gbẹ̀ẹ́ àwọn ni wọn ní ìyá yẹn ní àmì ah! wọn láwọn pé wọ́n ṣe àmì bí a jẹ́ pé tó wáyé pé pé náà nìyá ìbá ń ṣe fún ọmọ rẹ̀ a jẹ́ pé bí ìyá yìí ó ṣe sàmì náà nìyẹn bẹ́ẹ̀ náà sì ni àmọ́ àwọn áńgẹ́lì tó ń kọjá àmọ́ àwọn alágbára èèyàn tí ń kọjá tó jẹ́ pé bí èèyàn bá sọ òròdì sọ́mọ wọ́n sì ṣe àmì sí ayé ọmọ sì bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ àwa máa dààmú kiri lọ́jọ́ alẹ́ ah, ọmọ yìí ò láàánú mi ah, kò rí ṣe gbogbo iṣẹ́ ní ṣe báyìí gbogbo ẹ̀ fi èpè a ti fi sìn láti kékeré ẹ jẹ́ ká gbìyànjú bàbá jí làárọ̀ ẹ̀jẹ̀ akọ́ wọn lẹ́kọ̀ọ́ gbéyà o ara ẹ̀kọ́ ta sọ́ni gbéyà tó bá ti jí làárọ̀ kó gbúdọ̀ kí ni kó gbúdọ̀ kí bàbá rẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ju bàbá àtìyá rẹ̀ lọ lẹ́yìn náà kó wá kí bàbá rẹ̀ kó kí ìyá rẹ̀ tó bá ti kí ẹ ṣàdúrà fún gbogbo tẹ́ ń fẹ́ fún wọn nílé ayé wọn tẹ́ fẹ́ jẹ́ kí wọ́n dà ẹ ṣàdúrà fún wọn tẹ́ bá ṣàdúrà fún wọn ẹ rí wípé àdúrà yẹn yóò mọ wọn lára wọn ó jẹ èèyàn nú ayé wọn ó dé èèyàn pàtàkì láwùjọ apá ọ̀tá ò ní ká wọn Ọlọ́run jẹ́ kí àwa bí amọ̀ Ọlọ́run jẹ́ ajẹ́rìí àwọn ọmọ wa o a sì ní í sí lásán lórí àwọn ọmọ wa àwọn tí máa ń fi ọmọ dààmú èèyàn wọn ní fi ọmọ wa wọn ní fi dààmú wa o so ti ẹjẹ́ á mójútó àwọn ọmọ wa torí pé ọmọ ẹni lọ́la ẹni béèyàn bá ti ba àárọ̀ rẹ̀ jẹ́ ọjọ́ alẹ́ rẹ̀ yóò di ìṣòro fún láti lè gbádùn lọ́jọ́ alẹ́ o so ti yé yóò di ìṣòro fún láti lè gbádùn tó bá di lọ́jọ́ alẹ́ ọlọ́run ó jẹ́ á jèrè àwọn ọmọ wa o a ní fojú sunkún àwọn ọmọ wa o àdúrà gbà olúwa tóyìn bàbá gbòyà lórúkọ mi gẹ́gẹ́ bá a ṣe sọ àwa tá a bá ní iṣẹ́ ọwọ́ kan sí méjì ẹ ẹ jẹ́ ká drop number wa èèyàn kan sí márùn-ún ẹ ẹ drop number yín tó ti yé a fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí yín ẹ̀ á bá yín polówó ọjà yín lọ́fẹ̀ẹ́ a ṣe little jingle fún yín lórí iṣẹ́ tẹ̀ ṣe ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n kankan lẹ́yìn àmọ́ ṣe fáwa náà ẹ̀ máa bá wa share àwọn ètò wa sáwọn groups ẹ̀ máa share rẹ̀ sórí timeline yín tó ti yé lágbára ọlọ́run à á jẹ́rìí àwọn ọmọ wa o à sì ní fojú sunkún àwọn ọmọ wa ẹ drop number yín ẹnì kíní sí èèyàn márùn-ún drop number yín lẹ́yìn náà ẹ wàá fi àtẹ̀jíṣẹ́ ẹ fi sọwọ́ sí wa lórí whatsapp iṣẹ́ orúkọ iléeṣẹ́ yín àdírẹ́sì iléeṣẹ́ fóònù nọ́mbà yín àwọn nǹkan tẹ́ ń ṣe àbá yín ṣe jíngù fún àápòpọ̀ ní fídíò àbá yín post ẹ̀ sórí péèjì wa yìí àfi yín polówó ọjà yín lọ́fẹ̀ẹ́ a sì nígbà pé ọlọ́run ó lò ní sábàbí tó jẹ́ pé gbogbo yóò ṣẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ ẹ wo èmi ń lọ báyìí ẹ agbèmí ti ṣetán lòdì ìdáró ìran àlùkò tèmi ti ṣetán lòdì ìkosùn lékèlékè èmi ti ṣetán ó ń lòdì ìkẹfun èmi ń lọ lónìí ìyókù yóò tún dìgbà mí akú ọlá jimá tù ní ọ̀pọ̀ jimá òun là á ṣe lókè ìpẹ́ eléyìí ò ní jí ọ̀kan yókù fèmí àti olókè ìpẹ́ o àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ jẹ́ ká ní ọjọ́ rere o ẹ má jìyà ṣe tí ò dá o ẹ má jẹ́ àpọ̀ ọmọlàkejì lẹ́kúnjayé o ẹ jẹ́ amójútó àwọn ọmọ wa lágbára ọlọ́run à á sì jèrè àwọn ọmọ wa à ní fojú sunkún ọmọ o wọn ò ní fi ọmọ dààmú wa o ẹrù tábí àmì ètú o wọn ò ní gbé wákàyèmí àti ìmọ̀lé lágbára ọlọ́run ó dàbọ̀ o ẹ jẹ́ ká ní ọjọ́ rere o ó dàbọ̀.